بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعليه وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته رسائل الإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى يتعمسي الأصول الثلاثة àti sàlàyé ọ̀rọ̀ al-Allāmah Ibn Kathīr rahimahullahu ta'ala tí ń fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni tó dá gbogbo àwọn nǹkan tí a kà sánmà ni o ilẹ̀ ni o bójú ṣe ń rọ̀ tí múrúgbìn jáde tí ń sàǹfààní fara ayé ẹni tó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí àti ohun tí ń bẹ láàrin sánmà àtilẹ̀ huwa al-mustahiqqu lil-'ibādah ẹni yẹn ti ṣe Allah òun náà lọ lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo àbá wa fẹ́ sọ nípa àwọn àníwá àrùn ìbádàtì. ìlẹ́kì amọ̀rọ̀ lọ́wọ́ bí i. wọ́n ní àwọn onírànràn ìjọsìn èyí tọ́lá ọba subhanahu wa ta'ala tọ́pàṣẹ rẹ̀. mísìlì islam. ẹ bí islam èyí náà ti máa tó ń jẹ́ àlè islam èyí tó kó àwọn arkanu márààrún sínú. أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا هو سريفك وسنطلت وسجسون في الله أتكدرج محمد جسالون كما كم كما يزكاة kọ́ gbàwé rọmọdọ́n oṣù lọ bẹ́lẹ́ ọlọ́run bá òfin jọ̀sìn nígbà tó bá والكين يوم والإيمان والإيمان بس وانا حديث يعني قد يعني ما قد أموا أن تؤمن بالله كوني بابا سي الله وملائكته أتاو ملائكة وكتبه أتاو سلاة ورسله أتاو جسر اليوم الآخر أتجاوز عند القيامة والقدر وأن تؤمن بالقدر خيره وشره سوداني بابا سي ما أولوريني أبو بروني والإحسان مثل أنه حديث عمر يعني في أن تعبد الله كأنك تراه قل سلام بأن قومي فإن لم تكن تراه فإنه يراك وبعد يا الله اللهم سيما يا nínú ohun tí ìbádà ìjọsìn tọ́lọ́run pàṣẹ rẹ̀ àdúrà mẹ́bẹ̀ ìmọ̀ àbẹ̀lọ́ ká má gbàgbé àdúrà méjìlá ní àní ìbádà tó ń àbẹ̀ àní àdúrà ìbádà tí ń àdúrà ìmọ̀sàlá دعوة عبادة بعد فين سلام دعوة سبحان الله كسبير الحمد لله كسبير الله أكبر كسبير ولا حول ولا قوة إلا بالله كسبير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد فهو على كل شيء قدير كسبير الله سبحان ربي العظيم كسبير الله علاقة سبحان ربي الأعلى كسبير الله ربنا ولك الحمد كسبير الله وبعض وين عقل دعاء كنا دعاء عبادة ها دعاء عبادة أتواني دعاء مسألة وليتها في انطرة يا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة àwọn àdúrà yìí káfí tọrọ káfí tọrọ nǹkan ọlọ́run fún alálàáfíà fún wa ní mímọ́ jẹ́mi oògùn sọ̀yàwó wa ń rọrùn gbogbo àwọn kan níwọ̀nyẹn ìwàwó mọ́sálá nínú ìjọsìn lọ́wọ́ àti káwùfù káwùfù òun ni ká máa páyà ọlọ́run ọba sùhánà ẹ̀rọ kẹrẹ èyí tó tún fún àwọn oníkẹ́ni àgbọ̀já àwọn oníkẹ́ni ara rẹ̀ tán pẹ̀lú pé ó ti sẹ́tì wọn fi rìn rẹ̀ tán yẹn. ọ̀tọ̀wọ́kùn àti ìgbára lọ́lọ́run ọba yẹnyẹn yẹn dìpẹ́ǹdì lórí ọlọ́run. ọ̀rọ̀ ọba tó àti kéèyàn ṣe kíni ọ̀rọ̀ ọba ìmá sojú kòkòrò sí nǹkan tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba nínú oore àti kéèyàn máa bẹ̀rù ìwọ̀n tọ́lọ́run lè mú wá fún yẹn nínú ìyà nígbà tí yẹn bá yapa rẹ̀ wàlẹ̀kùsùn ìlàfọ̀kànsìn ìní àfọ̀kànsìn kéèyàn sí lọ́hùn tẹ̀lé tẹ̀lé nínú ìjọsìn lọ́wọ́ náà wa. wàlẹ̀kọ́síà ìpayà tó ní bẹ̀rù abẹ tó ní mọ̀nú ní ẹ̀bẹ̀ kọ́kọ́ páyọ̀ ọlọ́run ní páyà pé yẹn mọ ohun tó lè ṣe téèyàn bá bẹ̀rù rẹ̀. wàlẹ̀ ìnáyẹ̀bà nínú ìjọsìn lọ́wọ́ wàlẹ̀ ìnáyẹ̀bà ìrònúpìwàdà wàlẹ̀ sí àánà tó ìwà tìlẹ̀yìn nù tá a fi sùn láwọn lọ́wọ́ àkáwá tìlẹ̀yìn rẹ̀ òun náà ló gbólé ràn yín lọ́wọ́. wàlẹ̀ sí àánà ìwà sọ ọlọ́run ìsáájú kúrò níbi àìdá káwá ti pa lójọ nílé yẹn sáadé àbí àjẹ́ àbóso àbóògùn ọ̀yà. wàlẹ̀ sí àánà ìwà kọlá pẹ̀lú ọlọ́run ọba sọ̀hánà àlẹ́ sí àánà ìwà pẹ̀lú rẹ̀ pẹ̀tọ̀ ọlọ́run ẹ̀ wọ́n wà ní ìṣòro ọlọ́run làmí ọ ọ̀zábọ̀ pípẹ́rẹ́ ẹran ìdúnbọ ẹran inú nǹkan tá a fi sin lọ́run lọ́wọ́. ọ̀nà tí ó ṣiṣẹ́ lérí ṣiṣẹ́ lérí ìlérí ìtẹ̀lé la gbà lérò ọlọ́run tó bá ṣe kí ní báyìí fún mi àgbàwé ẹjọ́ mẹ́ta àbí ń gbàwé ọmọdé àtàrà mí sí i nínú àwọn ìlérí tá a fi sìn lọ́wọ́ nìyẹn. afa lọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ afa kan wí díẹ̀ ni pé àwọn tó yàtọ̀ sí yẹn nínú àwọn onímọ̀ràn ìjọsìn tó ṣe fọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pàṣẹ rẹ̀ fún ká fi sìn wọn. gbogbo ẹ̀ pátá ọlọ́run là á fi fún pé dájọ́ pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí bẹ́ẹ̀ ló bùn tèmi rahimahullahu من الأعمال من الأعمال من الأعمال والأقوال الظاهرة منها والباطنة ìwọ̀n tó ń pè ní ìjọsìn orúkọ tó kó sínú ni ìwọ̀n tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí nínú ọ̀rọ̀ ní iṣẹ́ ni èyí tó hẹ̀ ní àti èyí tó pamọ́ tọ́lọ́run bá ti yọ́nú tó bá ti fẹ́ ọmọ ẹ̀ kó gbó kéèyàn kéèyàn ó ṣe dáadáa sí àti bàbá ó ṣe dáadáa sọ́ládùúgbò kó pa á lè jòlé ó gbé ẹ̀ pápá ìjàdá torí pé òfin ọlọ́run bá pàṣẹ rẹ̀ ìtọ́ka lórí eléyìí ọlọ́rọ̀ ọlọ́run bá lè ṣe aláàtọ̀ sọ yìí pé. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. ọlọ́run ní أن المساجد لله gbogbo mọ́sálásí ti aláàánú ibi tá a ti máa ń ṣe ìjọsìn ẹ gbọ́dọ̀ pé ẹnikẹ́ni pẹ̀lú aláàánú rẹ̀. فمن صرف منها شيئا لغير الله. ẹni tó bá lọ lò kan nínú àwọn ìjọsìn yìí tó lẹ́yọ̀ kan náà ẹlòmíì tó yàtọ̀ sọlọ́hún. ẹ ẹ bọ́lá lọ pé màláìka ń sìn ọ̀sẹ̀ àjíbú yàrá ọkà yàrá yé lò bá fàtìfàtà yàrá yé lò bá ti wáyé gbogbo wẹ́rẹ́ wẹ́rẹ́ tán yóò sọ pé ní àti ní kárí kàwùsára ọ̀sán lè lè rọ́bì kàwá ní hàrú ẹ̀mí ṣáàní àgàwàdà àbùtà bá ti gbogbo kàtìkàtì yẹn tán. ẹni yóò tọ́ bí etún lọ lò kánú gbogbo nǹkan kàálẹ̀ yẹn tàà láàfin sí lọ́hùn ni ọlọ́ọ̀lù òfin ẹni kàyà fún sí àlá. فهو مشرك كافر ẹlẹ́bọnì kẹfẹ́rí sì lọ́jẹ́. àdàlílù kọ́ọ̀lù tààlà. káàlẹ̀ wọn lọ́rọ́ bá dára tó sọ pé. wà wọ́n yẹ́dẹ̀ ọmọ àlọ́hì ìlàhàn ha. mọ àlọ́hì ìlàhàn ẹ kàlá sọ hamza yẹn mọ àlọ́hì ìlàhàn mọ àlọ́hì ìlàhàn àkàr ẹni yóò tọ́ bá tún pé ọlọ́run mi papọ̀ mọ́ àlá láàbùrẹ̀ hànà láwùbí. àwọn ènìyàn ò ní ẹ̀rí pẹ̀lú ohun tó ṣe yẹn. fàínàmọ̀ ìsáàbòbò ìdàrọ́ gbére. ẹ o ìṣe wọn sàrẹ̀ ń bẹ látọ̀lọ́ yóò jìyà ni. iná o la yóò fúlẹ́fúlẹ́ káàkiri. ọlọ́run sọ̀rọ̀ gbogbo àwọn káàkiri wọn ò ní jèrè ìyá ni wọ́n jẹ sọ́tún mọ̀mí náà wọ́n sẹ́wọ̀n wàfíì hadith àdúrà mọ́kànlẹ̀ àdúrà mùtùmùtù ìjọsìn ìṣòwò àdéṣọ àyín àdéṣọ lára àti àdàbà áhù wàlẹ̀ àyíkáàdà àdúrà ìjọsìn gan lọ́wọ́ gan jẹ́. ọ̀dẹ̀lélò kan ló tààlà. ẹ rí i wípé a máa ń padà sí lọ́hùn tọ́ lọ́hùn pàṣẹ rẹ̀ òun lọ́rọ́ bá dẹ́ta tó sọ láyé pé. àkọọ́lá rabbukum ud'uni. ẹ sọ pé àkọọ́lá rabbukum ud'uni mímdùmọ̀mù nítorí hamza tó wá sílẹ̀ tẹ́ fún ẹ̀tún wí. ọ̀kọ́lá rọ̀bùkún mùdìrúni àtẹ̀jìb lakum. ẹ o ọ̀kọ́lá rọ̀bùkún mùdìrúni ẹlẹ́dàá yín sọ pé ẹ pè mí àtẹ̀jìb lakum màá sì jẹ́ pé yín. iná lẹ́sẹ̀ náà yẹ ṣẹ́gbẹ̀rú ni a ní ìbádàtì. ẹ o dájú àwọn ẹni tó ń ṣègbéraga kúrò níbi ìjọsìn fún mi yẹn ni pé kí wọn ò pè mí wọn ò pè mí ọlọ́run fàyẹ́dẹ́kọ́lọ́wọ́nà jahannama dáàkiri. irúfẹ́ àwọn ẹni bí àwọn ọ̀nà jahannam wọ́n wá yẹ pẹ̀lú sínú ẹ̀ sọ́tọ̀ kọ́fíìn àyà sixty èèyàn rí nìyẹn pé àṣẹ dandan ni ká bẹ̀ lọ́hùn ẹni tí ọba tún bẹ̀ lọ́hùn jìyà kódà ó wà náà àdéhùn yìí pé ẹni tí ọba tí ọba bẹ̀ lọ́hùn ọlọ́wọ́ jẹ ìyá ọlọ́wọ́ jẹ ìyá torí pé kò bẹ̀ lọ́hùn ìtọ́ka ìpayà tó gba ní ìjọ àwọn ọba tí tó sọ báyìí pé. Fọlá ta kọ fún ohun wa kọ fún omi. Ẹ o. Ẹ gbọ́dọ̀ páyà àwọn èmi ọlọ́run nìkan ẹ páyà. Àwọn yẹn ń páyà òkú pé yóò rù àwọn. ń páyà egun, ń páyà òrìṣà. Ọlọ́run ni ẹ má páyà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. Èmi ọlọ́run ni ẹ páyà lọ́wọ́ ẹ páyà nígbàgbọ́ lóòótọ́. Wọ́n ń sọ̀rọ̀ sí five ọ̀dẹ̀lélò rọjà. ẹ ìtọ́ka pé ọlọ́run là máa ń rẹ kan nínú nǹkan tá a fi sùn lọ́run ló sì wà. kọlù tààlà. ọ̀rọ̀ bá dẹ́ta tó sọ pé. àwọn kánú yóò di olè kan ọ̀rọ̀ bí. ẹ o ẹni yóò ti máa ń rẹ kan pípàdé ẹlẹ́dàá rẹ̀. fàlìyà amọ́lá ń sọ lè ha. ó ń dọ̀ ya ṣiṣẹ́ rere o. ọ̀la yóò ṣe kọ́ bá ti wá ṣiṣẹ́ dáadáa yẹn kọ́ bá fi nǹkan kan kéde ọlọ́run ọba níbi iṣẹ́ olóore tó sùn yẹn nítorí ti sin lọ́hùn yẹn ẹ gbọ́dọ̀ sí nítorí tọ́lọ́hùn ọba nìkan. ọ̀dẹ̀ lílo tawakuli ìtọ́ka tawakul ìgbàlá lọ́wọ́ ọba tó láàrin ọ̀pọ̀ wà nínú ìjọsìn. قوله تعالى وعلى الله فليتوكل المؤمنون. ọlọ́run ní àwọn ọmọ mi ní ọlọ́run ní kí wọ́n yà gbára lé kí wọ́n fẹ̀mí tì í. سورة المائدة آية 23 وقوله تعالى بعد الرأي فمن يتوكل على الله فهو حسبه أمين يوضع أكبر على الله وبقى الله سمعته ودليل الرغبة والرهبة والخشوع أو متى أي بعد الأطاق يتطلق الرغبة سجوك الكورو بعد ثم لدى الله يبرو الجيات ثم لدى الله فانتبه يقال والخشوع àti ní àfọkànsìn gbígbé gbogbo wọn yìí nù jẹsìn wọn wá òun lọrọ bá dẹta kan sọ̀rọ̀ àyè fẹ. innahum kanu yusari'una fil khairat. ọlọ́run ní sẹ́ ara àwọn ànábì ọlọ́run wọn a máa yára síbi rere lọ síbi ohun tó bá jẹ́ dáadáa. yad'unana ragaban wa rahaban. ẹ àwọn àti tó máa pè wá rọ́gọ̀bà lẹ́ni tó ń sojú kòkòrò dáadáa sọ́dọ̀ wa ọ̀rọ̀ àbá tí wọ́n sì fi ń bẹ̀rù ìyà ó wà ń bí ibi káwọn yapa. àwọn àmẹ́bí ọlọ́run yẹn tó wá jẹ́ kọ́ṣà ìnà fún wa aláfọ̀kànsìn ni wọ́n jẹ́ fún wa sọ́dọ̀tù àbíyá yà 19 ó fi hàn wípé kí èèyàn máa sọ wípé òun ń sin lọ́hùn kì í ṣe pé òun ní ìdì ìjẹta lọ́dọ̀ ọlọ́run àti ìgbà tí ọ̀gá ni wọ́n máa ń lọ́ọ́ fi ti àwọn kan tí wọ́n gbọ́ ní rọ̀bà nìyí o àwọn èèyàn láwọn ń sin lọ́wọ́ àwọn òun lè lè ṣe nítorí káwọn lè ráàlù jẹ́ náà rẹ̀ wọ̀. gáàdì wa fi ń sin lọ́wọ́ àwọn sì ń sin lọ́wọ́ káwọn fi ń bẹ̀rù náà rẹ̀. ẹ ah! nà sọ àwọn ọ̀gbọ́dọ̀ nírọ̀ àdìẹ ọ̀kẹ́ bẹ́ẹ̀. ọ̀dẹ̀lẹ́ ìlú eh, ìtọ́ka ìkọ̀ṣìyà ìpayà èyí tó ní mímọ̀ náà torí káfí sílọ̀n bẹ́ẹ̀. olùwò tààlà. àwọn bá nílò àdọ́sọ́lá yìí péré. ọ̀la yàkṣá òhun wàkṣá òní. àṣé yàkṣá òhun yóò jẹ. ìrọ̀ bẹ́ẹ̀ wọ̀lá kò sí àkàkà tó jẹ́ bẹ́ẹ̀ wọ̀lá tà. wọ̀lá tàkṣá òhun wàkṣá òní. ẹ o ẹ̀mí ìpayà o torí gáìbù yẹn mi ò gbọ́ kíra yẹn rí. ó ní ẹ gbọ́dọ̀ páyà wọn wàkṣá òní. ẹ̀mí ọlọ́run ní kẹ́sì pinnu ọ̀run ẹ̀fáyà. ìtọ́ka sọ wáṣọ nìyẹn wọn ni alùbákọ́rọ́ one fifty ọ̀dẹ̀lélò iná ẹ̀bá ìtọ́ka ìrònú kúrò ọ̀dà ọdún pẹ̀lú àbísí lọ́wọ́ ni. وأنيبوا إلى ربكم وأسلموا له وأنيبوا إلى ربكم أسأل الله صدى لدعي nínú gbogbo ń dá ìmúbá kì í tí ọjọ́ ń fẹ́fẹ́ wà á sì lè mú un lá kẹsì juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́n sọ́tò zuma àyà fifty four. ọ̀dọ̀ olóòlù lè ti àná. kàlẹ́ ti àná ẹ̀yin bá a dà ìwátìlẹ́yìn ìtọ́ka péjọsìn ní í ṣe. kọ́lù tààlà. àwọn ọba dàda tó fọwọ́ yìí pé. iyyaka na'budu náà kàn ọba aláàmà sọ̀dọ̀ ẹ̀ láti máa وفي الحديث أطوى أنه حديث عبد الله بن عباس بن عارف وإذا استعنت فاستعن بالله حديث هو أنه سنن طبعا في وقت لن يعلم àbí tó bá fẹ́ wá tilẹ̀ àtìlẹyìn ọlọ́run ní kọ́ wa ọlọ́run bá nu sàkéhùn jàre. ìtọ́ka yìí pé ìwàsọ ìsádi ọlọ́run là máa ń sádi nínú kẹta àti ìfèsì láwọn ni. àwọn ọba ọlọ́run sọ bẹ́ẹ̀ fún anabi sọlá rẹ̀ sọlá ń sọ pé wọ́n sáàdì ẹlẹ́dàá àárọ̀ kùtùkùtù sọ́tò lè fẹ́lẹ́ káyà alákọ̀ọ́kọ́. àtọ̀kọ́lùhù tààlà àtọ̀rọ̀tọ́ bá dẹ́dà tó sáré pé kúlẹ̀ àwọn òbí wọn bì nọ́ọ̀sì ìyá anabi sọ pé wọ́n sáàdì ẹlẹ́dàá àwọn èèyàn sọ́tò nọ́ọ̀sì káyà alákọ̀ọ́kọ́ ìtọ́ka ìpè àlèsìtìgọ́sà ìwákòólà nínú ìpayín kìkì nínú gàdá àfi ìsìn láwọn ni ìtọ́ka rẹ̀ rí o. ọba adọ́dà tó sọ báyìí pé. ìfẹsẹ̀gì fún rọ́bàkùn fàṣàjà balakùn. wọ́n ní sèd tẹ́sítàrí fún rọ́bàkùn nígbà tẹ́yìn mùsùlùmí àkọ́kọ́ tẹ́ ń wá àkólà nínú ìpayín kìkì ìdààmú táwọn káfíìrì fẹ́ kó sí lójú ogun tẹ́ ń wá sọ́dọ̀ ẹlẹ́dàá yìí tẹ́ wá bẹ lọ́wọ́ ẹ̀sìtẹ́jà àbẹ̀lẹ̀ kó ọlọ́run sì jẹ́ pé yín. àkọ́wá sí mẹ́wàá ni àná ìmọ̀ mi dogun bí alìsín nínú ìmọ̀lá ìkàtí mọ́ bìbí tí ọba sí mẹ́wàá kẹ́yìn náà ha parí ayà yìí. ọba dọ́dà wa dọ́dà màá sì fún yín lápá pẹ̀lú one thousand nínú ìmọ̀lá ìkà tí wọ́n máa tẹ̀lé àwọn ọlọ́wọ̀wọ̀ sọ́tò Anfal ayẹlẹ́ ọ̀dẹ̀lẹ́lu sábò. ẹ̀rí wípé pípa nǹkan ẹlẹ́mìí dúdú ń bú nínú nǹkan tá a fi sin láwọn ni. قل إنني هداني ربي ذلك ممكن بلا دوتوا قل إن صلاتي ونسكي أرى بعد ذلك حتى جو ينومي wọnú sòkè ìpara ṣèjọsìn mi wọn máa ṣèyáyá wíwà láyé mi wọn máa kìí ṣe wọn máa mọ ti o wọn máa máa ti ẹ má ṣe bẹ wọn máa máa ti kìí ṣe wọn máa máa ti ẹ o sọrí àwọn tí wọn gbèsè pé mi wọn máa máa ti ìwà láyé mi ikú mi tí màá fi kú lillahi rabbil alamin tìtọ́lọ́wọ́n ọba ni màá fi ṣe ti ọba tí ń lè gbogbo àgbà ńlá rí láṣẹrí ìkàlàbò wàbíbáàlíkà òmùrẹ́tù àánà àwùwálólé mùsùlùmí. ìṣòro kún fọláhùn yẹn ìyẹn ni wọ́n pa mí láṣẹ fọláhùn yẹn nìkan ni kí n máa sìn èmi sì já kọ̀ọ̀kan náà àwọn tó gbà fọláhùn sọ́tìlá ní àwọn one sixty two to one sixty three ó tún wà nù sọ́nà àlàyé tí ń sọ fún wa wípé àzàbọ̀ ìdájá ká dúró nǹkan iná fún tàbí sọ̀rọ̀ ọ̀nà. mọ̀nzábàá ha ẹ̀ kàlá sọ̀rọ̀ láàánà lọ́hùn mọ̀nzábàá lọ́wọ́ yìí rà ẹ̀ o ibi dandan ọlọ́run gbé jìnnà sí kan ọlọ́run kọ́ máa jẹ́ tiẹ̀ ní yóò tó bá dúró nǹkan fún nǹkan mi yàtọ̀ sí Allah. الإمام مسلم به حديث رجال صحيح إنه اتقى النذر wípé ìlérí ìlérí ìtẹ̀lé tọ́lọ́hùn nínú nǹkan tá a fi sin lọ́hùn lòun náà wá. ọ̀rọ̀ tó bá dẹ́ta sọ báyìí pé ẹ ọ lè ráwọn ẹni rí àwọn ẹni dáadáa máa máa mú ìlérí sẹ. ويخافون يوما كان شره مستسيرا. ẹ wọ́n sì máa ń káyọ̀ ọjọ́ kan tó ṣe pé aburú rẹ̀ le kókókó àtìyànjú al-asl al-awwal min al àlàáṣìlò sàní ìpínlẹ̀ kejì nínú àwọn ìpínlẹ̀ mẹ́ta. òun ni kéèyàn mọ ẹ̀sìn ìsìláàmù pẹ̀lú tọ́ka ẹlẹ́rìí wọ́n máa ti kéèyàn dànù àfẹnuwì lásán. àkọ́kọ́ ń ká àfa àkọ́kọ́ sí kí wọ́n ń pè ní àlè ìsìláàmù. wàhùn àlè ìsìláàmù lè láì di tàwíìd. ẹ òun náà ni kéèyàn ju ojú sẹ́lẹ̀ fún Allah ti tàwíìd pẹ̀lú onímọ̀ ọlọ́run lọ́kàn ẹ sọ pé wàlẹ́ ń kéye àdùláhù bí tọ́ra kí ẹ sì wá fún kọ́sì ọlọ́run ọba èèyàn ní kókó tẹ̀lé tọ́lọ́run kó fún oníṣẹ́ tẹ̀lé. wàlìbàrọ̀ àtúmìnà ṣòye kì wá. ẹ kí ẹ sì túbọ̀ pa bọ́sẹ̀ kúrò níbi ẹ̀bọ àtàwọn tí ń ṣẹbọ. ọwọ́ sọlá kò mọ̀rọ̀. mọ̀rọ̀ ti bà kìí ṣe máa rọ ọtí o wọ́n ní ipò mẹ́ta òun ní islam yẹn ní. alìmọ̀rìtàbàtúlì òwúlá òun ní alìsílám. ẹlẹ́ẹ̀kejì náà ni sáníyà sáníyà tọ́ba ti jẹ́ mọ́rìtàbà ẹ̀ fòbìnrin rẹ̀ ní ẹ̀ alìmọ̀rìtàbàtú sáníyà tú òun ní alìmọ̀ ìnígbàgbọ́ wàlìmọ̀rìtàbàtú sáníyà tú wàlìmọ̀rìtàbàtú wàlìmọ̀rìtàbàtú àlẹ ẹ̀sà àwọn ní ìṣe dáadáa ọkùnrin ọba àrùtàdà gbogbo àwọn ipò kọ̀ọ̀kan ló lórí gùn ọ wá fẹ́ máa yanjú ẹ̀ báyìí. ẹ rí ipò alákọ̀ọ́kọ́ ta wíyàn ẹ ta pẹ̀lú àlè islam. àrùkánù islam khamsa. ẹ oníṣẹ́rí àwọn orígun tí islam ní márùn-ún. shahadatu an la ilaha illallah. illallah kì í ṣe illallah illallah ó ti di ìlà ìlà tẹ̀wé yẹn ó di ìlà tó ṣahadatu alla ilaha illallah sísè ní pé kò sẹ́ni tọ́lẹ́tọ̀ sí ìjọsìn ọ̀dà àfikánì àfi allah. وأن محمدا رسول الله هذه بنا رجل محمد رسول الله ويجيسي الله من شيء وإقام الصلاة وإما كان وإيتاء الزكاة وإيتاء وإيتاء الزكاة إما يوم زكاة وصوم رمضان إما زكاة رمضان hajj bayti llahi al-haram. kí ẹ lọ bẹ̀lẹ̀ ọlọ́run bá wò fún jọ̀sìn. ọ̀dẹ̀lẹ́ ló ṣe àádá. kí ni ìtọ́ka ẹ̀rí tá a kà á lẹ̀ yìí. kọ́lù tààlà. àwọn ọba dẹ́ta tó sọ pé. ṣahida Allahu annahu la ilaha illa hu. ẹ ó ní ọlọ́run fúnra rẹ̀ lọ́sẹ̀ rí wípé kò sẹ́ni tọ́lẹ́tọ̀ síjọ́ sí ọ̀dà fún un náà. wálé mọ̀lá ikọ̀ tó wà. gbogbo àwọn mọ̀lẹ́kà náà tó sẹ̀rí. wà ó lòlẹ̀ irọ́ ìyá gbọ́dọ̀ wíwà rẹ̀ wá olólùlẹ̀ẹ́lì kọ́ ìmọ̀ bíl kristi wọ́n kọ́ tuntun bá gbọ́dọ̀ ká wá olólùlẹ̀ẹ́lì. wá olólùlẹ̀ẹ́lì kọ́ ìmọ̀ bíl kristi. àtàwọn onímọ̀ kọ́ ìmọ̀ bíl kristi kẹ́rì fẹ́ràn a ṣe ùláyíkà tá a máa sọ pé ùláyíkà ìwé náà lè lè yẹn. وأولو العلم قائما بالقسط àwọn onímọ̀ tí wọ́n dúró pẹ̀lú dọ́gba. La ilaha illa huwa al-azizul hakim. gbogbo wọn yẹn náà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọsìn lódodo àyàfi ọlọ́run tó jẹ́ al-aziz ọba olùborí al-hakim tó ti jẹ́ aláṣepẹ̀ṣẹ́ sọ́tà al-imran ayà ìdí. ọ̀dà. ومعناها لا معبود بحق إلا الله آه ثم لا إله إلا الله هناك لا معبود بحق إلا الله فسنة عماسي بلو تيتو بلو يتجوالو نفلا كسوسو إلا الله وحده يتسع الله نفسوسو وحد نفي من الاثبات آه àwọn ọ̀sẹ̀ á mọ ohun tá à ń wí nígbà ni ṣùgbọ́n kí ní tẹ̀m̀bẹ́ lọ́dọ̀ wa nígbà ìlà ìlà ha náà fi hàn ọkọ̀ fún jẹ̀mí àmọ́ yóò àgbàdo mi ìdúró nílá gbogbo ohun táwọn yẹn ń sìn àtọ̀ sí àlá ìlàlá àyàfi àlá mọ́sibítà òun fi rin lẹ́ńtì àlẹ́ ìbádà tẹ̀lé láhí nínú ìjọsìn fún kàmá anahu ẹ ọ kàmá anahu bó ti jáde pé Allah yẹn làṣẹrí taláfó fi mẹlìkẹ ọsọlógún fún nínú kápá ọlá rẹ àtàfsírò ha. àtàfsírò ha alẹ́ pé ìwà ìwà dúkù ha. ẹ ọ lè wá rí àlàyé la ilaha èyí ló yẹ pé yóò kílẹ̀ àtúmọ̀ yẹn pápátá. kọ́lù tààlà. ọ̀rọ̀ ọba dẹ́ta tó sọ báyìí ṣe. wà á kọ́lá Ibrahim lè àbí wàkọ́ mi. ẹ o nígbà tí Ibrahim sọ fún bàbá rẹ̀ àtàwọn ọjọ́ rẹ̀ pé. iná ni bàrọ̀ ní mọ́tà àbùdù. ní mọ́tà àbùdù èmi bọ́ pápọ́sẹ̀ kò níbi irun pẹ́ǹsì.

sáàrin àwọn àrọ́mọdọ́mọ Ibrahim la'allahum yarji'un bóyá àwọn èèyàn sẹ́rí kúrò nínú eh, ibi tí wọ́n wà ní sọ́tún sọ́kúrò fáyà twenty six sí twenty eight. وقوله تعالى قل يا قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ọlọ́run nílẹ̀ ànábì sọ fún wọn pẹ̀lú ìdàkàtà bí àyẹ̀yàn ní tíra ẹ wá síbi gbólóhùn tàbí pé bákan náà lórí láàrin wa àtẹ̀yìn kí ni gbólóhùn náà. Allah na'buda illa Allah. Allah na'buda illa Allah. A kò gbọ́dọ̀ sí ẹnikẹ́ni ju Allah lọ. Wala nushrika bihi shay'an. Bihi bihi kèsì bí. Wala nushrika bihi shay'an. A ti gbọ́dọ̀ fi nǹkan ní ìkejì ọlọ́run bá nù jọ̀sìn bí tí nǹkan lọ. ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله ẹnìkan kan ní wọn sì gbọ́dọ̀ múra wọn ní ẹlẹ́dàá yàtọ̀ sí àlá. فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. tẹ bá yẹ̀yìn padà فقولوا اشهدوا بأننا مسلمون ẹ lọ sí ẹ̀rí pé àwọn àwọn dàpọ̀ pẹ̀lú ọ̀sán tó àlùmọ́ ara sì ti fà. ودليل شهادتي anna muhammadan rasulullah. ẹ ìtọ́ka pé dájú muhammad òjíṣẹ́ aláwọ̀ bá ní ìṣeré. ọ̀pọ̀lọ́ tààlà. ọ̀rọ̀ bá dẹ́ta tó sọ̀rọ̀ yìí pé. làkọ́lé já akùn rasulun. já akùn kùn kìí ṣe kùn kìí ṣe nùnú lọ́wọ́ náà. لقد جاءكم رسول من أنفسكم wọ́n ní ó ti wá dé báyìí رسول òjíṣẹ́ kan min أنفسكم bí ara yín ni èèyàn bí yín ni náà yín lábára náà ni. azizu ni àléyé mọ àní tún. ẹ o ẹni táwí azizu ni àléyé mọ àní tún azizu ni àléyé mọ àní tún nǹkan tí ó tí ó wọ́n jù lọ́dọ̀ rẹ̀ òun ni bá ń jẹ́ wàhálà fún yín yóò lé lára rẹ̀ ká ah, kò ní fẹ́ kí dààmú jẹ ti yín. àríyé tó ní àlékún bèrè mú ní ìrọ̀rùn kò ní táwọn èyí àárẹ̀ ìṣòro àléékún lọ́nà aṣojú kòkòrò dáadáa lórí yín bil mu'minin àwọn onígbàgbọ́ rẹ̀ yóò aṣojú kòkòrò dáadáa lórí wọn ra'ufun rahim aláàánú ni oníkẹ́ni sọ́tù tàwọ́bá àyà one twenty eight. ومعنى الشهادة أن محمدا رسول الله. أو ثم سيسألك يا محمد رضي الله عنه طاعته فيما أمر. أو نسيت عليه نجم طبعا على شيء. وتصديقه فيما أخبر gbígbà lódodo ni bí ohun tó bá múlò rẹ̀ wá. واجتناب ما نهى عنه وزجر. bí ẹ jìnnà sí ohun tó kọ̀ nípa rẹ̀ tó sì jágbe mọ́ ni pé ká kò mẹ́. وألا يعبد الله إلا بما شرع. àfi pé àgbọ́dọ̀ sí ọlọ́run àfi pẹ̀lú ohun tó bá ṣe lófin. ودليل الصلاة والزكاة. ìtọ́ka asọ́lá ọ̀zàká ìkírun ìyọ̀zàká. ọ̀tẹ̀sírù tawhid. ọ̀tẹ̀sírù ah, tawhid ah, àti àlàyé tawhid ìtọ́ka àlàyé tawhid ìmọ̀láwọn lọ́kàn. ọlọ́ tààlà. àwọn ọba dẹ́dà tó sọ pé. wàmọ́ umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin. Ah, wọn ò pa wọn láti ẹ̀fẹ̀ káfí kí wọ́n sin ọlọ́run mukhlisina lahu ddin tí wọ́n sì ṣàfọ̀mọ́ ẹ̀sìn yẹn fọlọ́run. ó ní fa. ẹ wọ́n wá dùn dọ́gba lórí rẹ̀. ọ̀yọ̀ pé mo sọ láàtà wà yóò tó zàkà. ẹ ń kírun ọyọ zàkà. wàzálẹ́ ká dénú lè kọ́ yìí nu. ẹ ìyá lẹ́sìn tó gbó déédéé sọ́tò ìbàyí náà ayọ̀ lẹ́ka. wọ̀dẹ̀lẹ́lù síyá. Hmm, ìtúpa ààwẹ̀. ọlọ́ọ̀tà. àwọn ọba dẹ́ta tó sọ pé. يا أيها الذين يا أيها ها يا أيها الذين آمنوا كتب عليكم الصيام عليكم عليكم عليكم عليكم كتب عليكم الصيام آه أني يعني ما أقول كتب عليكم الصيام وصيام ولا يعني لوري كما كتب على الذين من قبلكم لعلكم تتقون تجد بهذه السيلة يا فاهم تساجون لعلكم تتقون سبالي جنسة طيب الله ولا ستبقر ما يستري ودليل الحج يتقى الحج قول الله تعالى طبعا لا سرائك ولله على الناس حج البيت آه ولله على الناس حج البيت ها آه títọ́ lọ́wọ́n ọba ní í ṣe tó ṣe ní dandan lórí àwọn èèyàn ìjọ ìbẹ̀yì tí ìlọ bẹ̀lẹ́ ọlọ́wọ́n ọba ò fún ìjọsìn. mo ní sátọ àìlè ìṣẹ̀bí ìlànà. ẹ o kẹta ló kẹta ló jẹ́ dandan fún òun lẹ́nu tó lágbára àti rin ọ̀nà yẹn ọ̀nà hajj yẹn láti lọ. ومن كفر فإن الله غني عن العالمين. ẹni wàá lówó tí ọlọ ọsà ìmọ̀ọ́rẹ́ ọ̀pọ̀ ìgbà tí ṣíṣe hajj ìgbà fọ́nrán èèyàn sì ni ó sì lágbára pọ̀ lọ ọmọ ń kàkàrà ẹni ọba ṣàìmọ̀ rẹ̀ ìnàlọ́ha ọ̀ọ́ni yón àìbáyẹlẹ́mí ìdájọ́ àlá ọ̀rọ̀ pọ̀ lọ́nà gbogbo ayé ìjọsìn rẹ̀ tí ò sì yàn kò lè kó bọ́lọ̀ ààrẹ ló kó bá sọ́tà jùmọ̀ ayára ìdíkẹrẹ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك